ìmọ̀lẹ́ kí sàárè lọ́dọ̀ káyọ̀ sí ẹ̀. أنا عقبة بن عامر رضي عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هو أقوى بن عامر كان اللي توجيه أمشي لجمرة أو صيف ولكن ما لوري هنا بلوري ده أو أخفف نعلي برجلي àbí kí n fi ẹsẹ̀ lé bọ́ bàtà mi nínú nǹkan tó máa ń lera mi láti ṣe torí àwọn bàtà sálúbàtà olókùn tí a máa wọ ìgbà ni. wọ́n ní ahabu ilayya min anáfíṣí yàrá kọ́bìrì lọ́sẹ̀ pé ìyẹn mo nífẹ̀ẹ́ rẹ̀ kí n dúró lórí òkú náà àbí lórí kí n máa rìn lórí ìdá àbí kí n máa fẹsẹ̀ rí kí n máa fẹsẹ̀ rí bọ́ bàtà mi. wọ́n lọ ahabu ilayya mo nífẹ̀ẹ́ rẹ̀ ìnana ṣe àdàkọ́bìnrin mùsùlùmí kì í máa kí máa rìn lórí sàárè mùsùlùmí lọ. bàbá ò bá rí awọ́sàtọ̀ kò mú rí ọ̀dọ́ ètò hájà sí awọ́sàtọ̀ sùk lómi ò ní wọ́rì láàrin sàárè ni mo ti gbọ́ bùkátà mi àbí ààrẹ ọjà. wọ́n ní àkọ́bẹ̀dẹ̀ wo ibùdó àgbèṣe ibà wọ́n ti lè máa já òṣèlú ẹ̀fọ́ ní kàmá ọ̀rẹ́ rẹ̀ tó ṣe ìgbéga wáyé. وقال المنذري في التغليب إنه جيد حديثي أقرأ من عامل لا نجد في أو شيء أو كان يعني يقول إيه ما إيه ما دوست التعريف الثاني الثامن عليك جو عن أبي مرثد البنوي قال سمعت رسول الله يقول لا تصلوا إلى القبور البنوي الغنوي بقى إمام في مدينة بيقول عليه ولا تجلسوا عليها إمام يجوك سوري تعريف أخرجه مسلم وأصحاب السنن ثلاثة وغيرهم ولو شاهد من حديث ابن عباس أخرجه ضياء المقدسي في الأحاديث المختارة وقد تكلمت على إسناده في تخريج سورة سبيل sọ́nù tàbíìrì sáàjì àfáàní ẹgbẹ́ kan náà ni oníṣáírì kan náà lẹ́sìn ní àbáàlì tó wà ní ọ̀dùnyá ọ̀dùnmọ́kùnrin sí nínú àdéhùn ọ̀tá. àwọn sì mú wa náà gbàgbé ìṣẹ́ sọ́nà tí nàbí sọ́nà àdéhùn sọ́nà àti tàbíìrì sáàjì wọ́n fi há bí àdéhùn àtàlàtà sọ́nà àdéhùn rẹ̀ tàbí lọ́wọ́ wọ́n kọ̀ wá dẹ̀líl àlàtà ní mìíràn wípé ìwọ̀ ló jẹ́ ká máa jókòó síbi sàárè ká máa jókòó lórí sàárè wọ̀lúwọ́tọ̀ alá alimuslim àfi ká máa rìn lórí mùsùlùmí ká máa rìn lórí sàárè ó jẹ́ ìwọ̀ mùsùlùmí. wọ́n mọ́tàbí ju wọn lọ́la má àlàmà nà sáláwó ṣọ̀kánì wọ́n lò ní ibi tá èyí tó pọ̀ jù àwọn afá lọ nínú ṣọ̀kánì ṣe mú wa. wọ̀gẹ́ ìrù àtàmì wàláàkìn ẹni láàkìn hákàn náwáwí wàlẹ̀kọ̀dá ní anúhùn kàrá hàn onye ti gbọ́ ìmọ̀ ìnáwó àjà ìnáwó àkọ́lá lẹ́gbẹ̀ẹ́ àjà àwọn yìí pé wọ́n rà pé ìkórira ìṣísí yẹn na ni làwọn gbà fáwọn afáàsọ wọn ò sọ tàhárí kàrọ́ ẹ̀sùn tàhárí wọ́n onye هو نفس الإمام الشافعي في, na في الأم. أنا إنتي kéèyàn dúró lórí sàárè àti kéèyàn lórí àfẹ́ ìdókòó lórí ẹ̀. وكذلك نص الإمام أحمد في الآثار على كراهته الإمام أحمد نص في مكروه قال وهو قول أبي حنيفة أصل هو أبو حنيفة قال الشافعي رحمه الله تعالى الإمام الشافعي تقول وأكره وضع القبر والجلوس والاتقاء عليه ولا مقوم. Gbàgbé kí ẹ máa tẹ orí sàárè mọ́lẹ̀ àti kó máa jókòó àti kó máa rọ̀gbọ̀n kúlẹ̀ ilà aláyẹyẹdà rọ́jùlù sàbí ọláfitúbà pé yorùbá rí ọ̀nà sàbí ilà kọ́bìrín ilà kọ́bìrín mẹ́rìndà sí ilà bìyànjẹ́sọ̀ zálíkà mọ́wọ́dé obìnrin wa àbí tó bá yẹ pé kò àti ẹ̀sìn lè fẹ́ dé ibi sàárè òkú kan àti kó tẹ sàárè mẹ́rẹ̀ wọ́n ní dọ̀rùrọ́tì lọ́jọ́ dọ̀rùrọ́tì àdìpé làbí ló mú yẹ wọ́n ní ìrìnlẹ̀ ayẹ fa àwọn iṣẹ́ ọlọ́run tààdá wọ́n ní yẹ àwọn arìnrìn kọ́lọ́ owó orí ti rẹ̀ níbẹ̀ náà bá tọ̀ sábì àwọn apá kan àwọn tó wà nù bọ́dà uh, bíi wa ṣàfẹ́yà wọ́n lọ sọ pé làbá sàbí ìjì ló sàárè ó ní òsín nǹkan tó bójú ká jòkó ní sàárè lórí ẹ̀yà máa ló ya àlejò ló ṣe alẹ́ yìí pàgọ́ wó àwọn ẹni pé kò sí nǹkan tó bójú ká jòkó ní sàárè títí àfi kọ kára ìjókòó mi sàárè ní pé káyà ìjókòó mi sàárè kọmọ ìyàgbẹ́ wọn ni ẹgbẹ́ àwọn àfi ẹsàbíṣàn máa fi wẹ pé a làǹbà ńlá nígbè wọn ni wọlé wọ́n ní ìyọ́wò ṣáfẹ̀ ni pé eléyìí ṣe ń sọ ẹ̀jẹ̀ tó gbé yẹn o wọ́n ń ká anuhiya anuhu lil madhhab tó kẹ̀jẹ̀ jẹ́ pé manhiyu anuhu là á sọ nínú madhhab wa ayé àtàgáwótó ayé àtàgáwótó ọkọ̀ níyà anuhu mọ́tàlápá lẹ́gbẹ̀rẹ̀ madhhab wọ́n ní wọ́n ti kọ kámọ̀ lórí sàrí ìyàgbẹ́ náà nínú madhhab ìwọ́jẹ̀ ni láwọn sọ nínú yẹn. وكان الشافعي رحمه الله يشير إلى الإمام مالك رحمه الله فإنه صرح في الموطأ ولي بيض الشافعي فأكثر الإمام مالك هو صرح أنه موطأ في تاويل المذكور هو تاويل تعطيه ولا شك في بطلانه كما بينه ونوه فيما ذكره الحافظ nítorí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí pé mọ̀kúrò ni kádùgbò ní sàárè àti pé tí wọ́n pé á jókòó lórí sàárè láti mọ ìyàgbẹ́ gbogbo ní aṣọ lórí ẹ̀yẹ ní ọ̀rọ̀ sí báàpù ní ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ lẹ́yìn lẹ́yìn náà náà ṣàlàyé kóòtù ṣèkàbá wa ni pé ọ̀lùkọ́rá tó ń dààmú má ìlà ó tilẹ̀ kọ́ sọ́yẹ̀ sàárè wọ́n gbọ́dọ̀ jẹ́ pé báwọn àṣàtọ̀yà àti imam ahmed imam malik tọ́wá ní bàkúrú nìkan ṣé bá kàn sọ pé mọ̀kúrú làásán bá wọn wọn ní iṣẹ́ gbàlẹ́ òde tàbí orí bá wọn. wàhálà akọrọ́bù ilẹ̀ sọ̀wá wọn ní ilé ló súnmọ́ jùlọ ní kọ́ ó ní bèkìrá ti sàhàjì ní ká sọ pé mọ̀kúrú làásán ni mọ̀kúrú tó túmọ̀ tàhárìmù sóyè wàlhákù kọ́ọ̀lù wàlhákù alkọ́ọ̀lù bẹ tàhárìmù wọn ní òdodo ni pé òdodo ọ̀rọ̀ ń bẹ̀ wọn náà ni pé káwọn ọ̀nà olórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. yàrá wù lẹ́bi yàrá sọ àlẹ́ ìhàdíf àti mọ̀rẹ́rẹ́ wà ọkọ̀bà wọ́n yẹn torí pé lọ́sùn tí àti tàbí mọ̀rẹ́rẹ́ àgbà wà nà àti ọkọ̀bà lima fi hima nínú tẹ̀yìlì òṣèlú torí pé méjèèjì ń kọ̀ fún wa ní kíkọ̀ tó le láti mọ̀ ọ́n ọjọ́ kò وبهذا قال جماعة من الشافعية منهم النووي أقطع عن الشافعية منهم النووي بأنه وصلت وإليه فذهب الصنعاني في سبل السلام هو صنعاني فأنا صلصه السلام ومال الفقيه بن حجر الحيثمي في زواجر ابن حجر الحيثمي الحيثمي هنا صلوا زواجر نوكي إلى أنه كبيرة وليس اللعنة كما يريد عليه كما يقول لما أشرنا إليه من الوعيد شديد وليس ذلك عن الصواب البعيد ونجابي أتتقع فيه إنه عديد بككو إذا إيه النبي صلى الله عليه وسلم تصرف وليس ذلك عن الصواب البعيد إليه كده ní àṣọ́láṣọ́ yẹ̀rọ̀ kò bó jàdé ṣùgbọ́n tàbí àlefà nínú ọ̀gá tó láì ṣe ń bi sàárè ọ̀nàdì kẹ́yìn máa kéèyàn rẹ̀ tó ń dájú kọ́ wọ́n láti ṣàlàyé àdé èyí tó ń sọ ọmọ àyè síwájú wọ́n láti sọ pé láti sọ́jú ìrànwọ́ o. ẹ má dojú kọ sàárè kírun o dojú kọ sàárè kírun òfin ilẹ̀ ilẹ̀ ara tàrí ní ìfúra fi ní kọ́mílì ìwọ́ sí wọ́n ní eré ìlọ fún arípò ìwọ̀ ni. tàrí ní ara tàrí ní kọ́mílì ìwọ́ sí ká máa dojú kọ sàárì bá ti kírun torí pé ìtànà ti kọyàn fún ọ wà tí bá rùn náà wí yí náà ní mọ́mù náà wí sọ̀tọ̀ fọ́nà mọ̀náwí sì fẹ́ẹ́ ọkọ̀ dé sáré sánú ní àárí mọ́mù náà wí náà sọ ní pé àwọn fẹ́ẹ́ ọkọ̀ dé nígbà tí wọ́n sọ ayé àdé pé ayé mùsùlùmí ilé yá ṣẹlẹ̀ àkọ́kọ́ dojú kọ kíbla àká kọ sàárè lèmà sí i nínú sàárè nínú لأنه من مرتبة المعبود يجب اعتصادي حديث يشوفه قطع البيت سبحان الله فجمع يعني الحديث بتمامه بين إخراج في التعبير والتعبير بالبريد وأن الحديث يقول القسم الاستخفاف بالتعبير فايد دوبل والتعبير بالبريد أكيد بيتو بجازة lójú kan sàárì láti kí o èyẹ ti kí ni o èyàn ń fún sàárì yẹn lágbára ni tó bá ti lọ ọdẹ fún èyàn ti ń sọ dùgbà lẹ́yìn Ọlọ́run wa ọlọmọ sọ wọ sàrádà وعلى آله عندما إذا أطلقت فهي تخرج لكن تطير فلذة والكراهة عندما إذا أطلقت عندهما إذا أطلقت النوم ذلك هو شاذ وصحيح وصحيح وصحيح wá gbà lérò ọkùnrin àti àwọn ọ̀sán àìsàn ìgbà ọ̀pọ̀ pátá látàrí sọ́wọ́ bá rí ìsọ̀rọ̀ ìgbẹ́jìlẹ̀ àwọn lọ́tún náà. Thank you.